ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé láti abala ìmọ̀ràn ìlera mo lérò pé ẹ ti rí nǹkan méjì tàbí mẹ́ta dìmú látàrí ohun tí dókítà wa bá wa sọ ẹ jẹ́ ká rí i dájú wípé ọwọ́ àlàáfíà wa òun ni a fi sí ká má bàa fi jẹun ká sì sá bólógùn ṣe ní ká sá kó lè bá a rí bó ṣe yẹ kó rí agbára lọ́wọ́ lódùmarè ìlérè mi àti yín ò ní dà wá láàmú gbogbo ibi tó dẹ̀ ń dùn wá lágọ̀ọ́ ara pátá lódùmarè aburú tura sí ẹgbọ́n ní báyìí abala tá a fi mọ̀ọ́ká ẹsẹ̀ ètò òun náà ni àwa yìí síwájú lẹ́ẹ̀kan pé àlejò wa ti wà nínú ilé agbára ṣùgbọ́n kí n tó máa fi ojú àlejò wa hàn kí ni nǹkan kan tí a fẹ́ máa pẹ̀kẹ́lù lónìí òun náà ni ojúṣe àwọn òbí nínú ayé àwọn ọmọ orúkọ àlejò wa náà ni arábìnrin àkòrèdé àtọ́lágbé ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. ẹ ọ nínú ọdún tuntun ojú everybody kan gúnrégé alọdún iṣẹ. ojú yín gúnrégé nìkan tí mò ń gbìyànjú àti sọ ẹ gẹ́gẹ́ bí àkòrí wa wípé ojúṣe àwọn òbí nínú ayé àwọn ọmọ àwọn àgbà bọ̀ wọ́n ní wípé ká máa ti ibi pẹlẹbẹ ká ti máa mú ọ̀lẹ̀ jẹ tá bá sọ pé ojúṣe àwọn òbí nínú ayé àwọn ọmọ ní ìwòye tiyín ipa wo gan lẹ lérò wípé ó yẹ kí àwọn òbí kan fojú sí nínú ayé àwọn ọmọ pé bóyá ipa eléyìí nìkan àbí bóyá nínú gbogbo bí àwọn ọmọ ṣe ń gbègbè ayé wọn níwọ̀nba ìgbà tán ṣe wà lábẹ́ òbí ni kí àwọn òbí máa dá sí. ẹ kúlẹ̀ èèyàn wa orúkọ mi ni Akórèdé Àtọ́lágbé kò sí ipa kankan tá a lè yà sọ́tọ̀ hmm. pé ẹyọ kan yìí ló yẹ kóbi ó máa mójútó hmm. láti ìgbà tá a ti bí ọmọ tó ti jábọ́ lára ìyá ẹ̀ hmm. títí títí títí tí ẹni tí a pè ní òbí ẹ̀ máa fi jẹ́ pé ọlọ́run ló jẹ́ pé gbogbo aspect life ọmọ pátápátá náà máa bójútó ṣé àti lọ sílé ìwé wọn ni education ṣé àti àti jẹun àti wọṣọ láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ilé because ẹ̀kọ́ ilé yàtọ̀ sí wípé ọmọ lọ sí school mm. ó lọ every aspect ti life ọmọ ló yẹ kó bí o bójútó hmm. so àwa lè yọ ọkọ sọ́tọ̀ pé eléyìí ló bí máa bójútó eléyìí náà ní mm. bójútó hmm. gbogbo ẹ̀. ìdí tí mo fi béèrè rẹ̀ nígbà tí mo ṣàlàyé mo sọ wípé bóyá gbà tọmọ bá ṣì wà lábẹ́ òbí ní ìtẹ́n tó túmọ̀ sí ni wípé àtìgbà tọmọ wà lábẹ́ òbí hmm. àtìgbà tó ti kúrò lábẹ́ òbí náà ló ṣì yẹ kí òbí tún ṣì máa dá sí ayé ọmọ. bẹ́ẹ̀ni as long as tí òbí bá ti wà láyé mm. tọmọdé ń jẹ ọmọ mm. tán lè béèrè lọ́wọ́ mi pé báwo lẹni ṣe jẹ́ tí mo ní ọmọ mi ni mm. gbogbo nǹkan tó kàn ó wà lábẹ́ ilé mi o kò sí lábẹ́ ilé mi o ó jẹ́ ojúṣe mi láti máa mọ báwo lọmọ ẹ ṣe wà kí ló ń ṣe kí ló ò ṣe ẹ má wàá gbàgbé ọ̀ka ayé ta wà ń sìn torí tẹ bá máa gbọ́ bá máa máa sọ síwájú wọn máa láwọn ọmọ gen z. bẹ́ẹ̀ni. a máa sọ what's up on a period gbogbo ẹ̀ báyẹn ní ìsinyìí báyìí tó wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ máa sọ wípé ah níwọ̀nba ìgbà tí mo ti kúrò lábẹ́ yín mo ti tójú bọ́ mm. irú àwọn ọmọ bẹ́ẹ̀ báwo lẹ ṣe ní níwòye tiyín báwo lẹ ṣe lérò pé yẹ kí òbí kò ṣe mójútó irú àwọn ọmọ bẹ́ẹ̀. Eh, kọ́mọ tó lè dìde sóbì ẹ̀ mm. láti sọ pé nísìn tí mo ti kúrò lábẹ́ yín ẹ fi mí sílẹ̀ òbí yẹn ti ó ti fail láti hmm, bẹ̀rẹ̀ ó ti kùnà láti bẹ̀rẹ̀ hmm. kì í ṣe iṣẹ́ ọjọ́ yẹn iṣẹ́ hmm. àná ni ló jẹ́ kọ́mọ lè dúró sọ fóbì kì í yẹ pọ̀ pé lórí fóun tún dúró wájú ẹ̀ sọ fún ni pé ní ìsìn tí mo ti kó jáde ńlẹ̀ yín ẹ fi mí sílẹ̀ o òbí yẹn ti kùnà lórí ọmọ yẹn bẹ́ẹ̀ mi sì ṣe wà yìí ìyá mi sì sọ fún mi pé rárá o ò lè ṣe é mi ò ṣe wá sọ fún wọn pé mo tún ga jù wọn lọ gan mi ṣe wá sọ pé mọ́mí ẹ wò ó ayé ìgbà tiyín nìyẹn òbí tó tí ọmọ lè sọ bẹ́ẹ̀ fún ó ti kùnà láti bẹ̀rẹ̀ hmm. ọwọ́ tí òbí bá fi mú ọmọ hmm. ló máa jẹ́ kí ọmọ gbọ́mọ bá ṣe ń dàgbà ṣe rí nǹkan tó ń kọ́ wa láti kékeré ó ń dàgbà pẹ̀lú wa kò kàn kí àkínjù sọnù ó ń dàgbà so tí ọmọ bá níbẹ̀rù òbí ayé ìbẹ̀rù wà ayé ìfẹ́ wà hmm. òbí mi fi pé tí n bá ti lu ọmọ kò ní fẹ́ràn mi ọmọ tẹ́ ẹ̀ lù gangan ọmọ tí èèyàn ò lù láti kékeré lápá òbí yẹn ńgbà tó bá dàgbà hmm. so tí òbí bá ti fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀kọ́ ọmọ hmm. láti ilẹ̀ nígbà tó ọmọ yẹn bá dàgbà irú wọn ló sọ pé mọ́mì tí yín ti pọ̀jù ẹgbẹ́ nu sọ̀hún kì í ṣe bó ṣe yẹ kó rí hmm. nìyẹn but tí òbí bá ṣiṣẹ́ ẹ̀ lórí ọmọ láti kékeré ọmọ ò ní kóyún òbí ẹ̀ kéré tòró mọ̀ pé ọgbọ́n wà lórí òbí òun at any point in time tọ́rọ̀ bá dàrú para àtàfọ̀rọ̀ lọ wọn ó ti kọ́kọ́ pé ilé ṣùgbọ́n tó ọmọ àwọn ọmọ yìí náà ṣe rí mo máa ń sọ ọkọ pé kò sọmọdé mọ́ wọ́n wọ́n observant so they look at you wọ́n ti wọ́n ti size wa up wọ́n ti wò pé ibi tọ́pọ̀ lọ́mọ mm. mi dé nì mm. òun lọ́mọ ṣe lè sọ fún ìyá ẹ̀ pé mo ti kó kúrò lábẹ́ yẹn fi mí sílẹ̀ mm. òun lọ́mọ ṣe lè sọ fún bàbá pé ní ìsìn tí mo ti tójú bọ́ ẹ fi tiyín ṣe tiyín torọ́ ọmọ yẹn ti rí pé ó ní gbèǹdéke tọ́pọ̀lọ àwọn òbí òun dé bẹ́ẹ̀ but tí òbí bá sapá lórí ọmọ láti kékeré ọmọ yẹn á mọ̀ pé mo gbúdọ̀ fi tàwọn òbí mi ṣe hmm. even kí n pé sixty years tí n bá sì ní òbí òbí mi hmm. sì ni wọ́n hmm. mi ò lè kó tiwọn dà. ṣé nǹkan tẹ wá sọ nísìnyí wípé àwọn ọmọ mi àwo ìyá wọn àbí bàbá wọn wípé ibi tọpọlọ wọn dé lélẹyìí ṣé ẹ lérò pé irú nǹkan báyẹn ó máa ń jẹ́ òótọ́ ń gbà mí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ lélẹyìí tí ọmọ méjì bá jọ dàgbà papọ̀ kò ṣeé ṣe kó jẹ́ wípé irú ọpọlọ tó wà lórí eléyìí ló máa wà lọ́pọlọ eléyìí bẹ́lẹ̀ dẹ̀ ṣe bí ojú bí bí nǹkan ṣe kọjú sí elé ó yàtọ̀ sí elé mm. a sì mọ̀ wọ́n lẹ́ni tó gọ̀ mm. ó ń dàgbà mm. ìtógbọ́n ó ń dàgbà tá a bá wá fẹ́ fi sọ kó ó wúwo lẹ́nu mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà màá sọ pé bóyá ẹni tó wá ṣe bí ipò gọ̀ yẹn tóun náà sì bímọ tó dàgbà tí ọmọ bẹ́ẹ̀ wá wò wípé à èmi ò rò pọpọlọ yín yìí ṣe dáadáa báyẹn mi mi mọ̀ bóyá nǹkan tí mo gbìyànjú àti sọ bóyá ó yé yín. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn òbí máa ń ṣe mistake Mm. kí ló tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé èmi ń díò pẹ̀lú àwọn ọmọdé mm. Mm. ọmọ tí òbí sọ pé ó gọ̀ ó lè má gọ̀ bọ̀ torí wípé o yan ilé ìfẹ́ ẹni ni mo like so nǹkan tó o bá ṣe kò lè jọ mí lójú nínú ọpọlọ mi torí pé mi ò like ẹ ó ti gọ̀ agọ̀ ni so ìgbà míì táwọn òbí bá dé tán máa pé ọmọ yìí ò gbọ́n nǹkan mo máa ń bèèrè lọ́wọ́ wọn nígbà tó bu ẹ̀bà ṣé mú ló kì í bọ̀ ni ṣó kì í bojú ni ṣèbẹ́nu ló gbé lọ sí. Si so judgment, òbí ń gbà mí máa wrong gbogbo ọmọ kọ́ ni the same àwọn ọmọ mi máa ń sharp wọ́n máa ń bẹ pé ọmọ bẹ omi ìpolọpọlọ ó kàn bẹ ni mm, mm, mm. ọmọ mi dẹ̀ máa dákẹ́ tó yẹ pé kálejò wọnú ilé wọn lénìí le yẹn lọ lọ́sẹ̀ tó ń bọ̀ àlejò yẹn lè má da ọmọ yẹn mọ̀ torí ọmọ tó ń dákẹ́ ni kò mí ìpò gọ̀ ti get kan mọ̀ so judgment, òbí nípa ọmọ ń gbà mí máa wrong. Mm ará àta máa ń judge ọmọ ju òbí lọ hmm. torí wípé sentiment máa ń wọ̀ ẹni ni mo like mo sáré rán ọmọ ṣẹ́ ń sìn ó sáré lọ every tendency wà pé kí n like ẹni yẹn kí n máa pe ju ìkejì tó slow kì í dẹ̀ ṣóun ló dára ẹ̀ so wípé ọmọ gọ̀ ní kékeré uh, judgement àwọn èèyàn nìyẹn hmm. ṣùgbọ́n nǹkan tí mo fi sọ wípé ọmọ ọmọ judge òbí ó rí pé ọpọlọ ẹ̀ ò pé ẹ jẹ́ kí n fún yín lẹ́gzàmpù kí n délé nísìn kí n lu gbogbo ojú kí n lu gbogbo ara kí n gbé wọlé kí ìyá mi má kígbe mọ́ mi mm. pé irú kí lélẹ́yìí tó tún lọ ṣe wá yìí kí wá réyàn kan ń ta tó ń bá mi wí tí mo dẹ̀ rí i pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ò tọ́ dẹ̀ ni o ṣùgbọ́n àwọn òbí mi ò rí nǹkan kan tó rọ̀ǹgì nínú nǹkan tí mò ń ṣe yìí ibẹ̀ ẹni màá ti máa jọ́jọ́ ọpọlọ wọn wípé ó dàbẹ̀ pé wọn nǹkan ṣe wọn mm. torí mo ti rẹ́ni tó lóye níta tó ń fọ̀rọ̀ lọ̀ mí tó ń sọ nǹkan fún mi ṣẹ̀tìrán so ó pọ́sibù kí irú àwọn ọmọ yẹn sọ fún òbí wọn wípé mọ́mì ní ìsìn tí mo ti kúrò lábẹ́ yín ẹ fi mí sílẹ̀ torí ó rí pé oko parun ni bàbá òun mm, ro fún un mm. oko parun ni ìyá òun ro fún un so irú ọmọ yẹn lè sọ bẹ́ẹ̀ torí pé ó ti rẹ́ni tó ń tọ́ sọ́nà tó right níta mm, so tá a bá wá pé òbí ò gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ máa sọ fáwọn òbí wọn pé wọn ò gbọ́n ṣùgbọ́n kò mí ìpò bí ògbọ̀n o ṣe mọ àwọn àwọn òbí wa tán máa ń lọ nǹkan méjì mi fẹ́ pé orúkọ church tó bá rí wa tá à ń ṣe nǹkan wọ́n á sọ pé kò tọ́nà o Mm. ìgbésẹ̀ tó ń gbé yìí ò tọ̀nà o bọ̀ torí wípé ẹ ti sáà ní gen z di àbí gen z àbí kílẹ̀ pè wọ́n mm. lójú irú ọmọ tó fẹ́ lọ parun náà mm. òbí ẹ̀yẹn náà ò gbọ́n so wípé òbí ò gbọ́n ó lè pín sọ́nà méjì fún ọmọ tó ń roko parun òbí ẹ̀ tó ń tọ́ sọ́nà á ní kò gbọ́n then fún ọmọ náà tó tún réyàn tó nímọ̀ níta tó ń fòye nǹkan hàn in the right part àti òfin rẹ̀ ti máa rí. Mm. mo ṣe nǹkan báyìí èèyàn kan sọ fún mi níta pé kò dáa mo wá délé mo wá sọ fún òbí mi òbí yẹn wá ní àbí kò fẹ́ dáa fún ẹni ni mm. immediately tó bá ṣọmọ tó ti lóye a ti rí wípé ah eh, ọpọlọ mọ́mì kéré ọpọlọ dájú òòrìn jìnnà so wípé òbí ò gbọ́n ipa méjì ni mm. ọmọ tí tó fẹ́ ṣe èrè ń ta lè sọ pé àwọn òbí ń pé wọ́n ríran wọ́n rí kọjá iwájú wọn bẹ̀ wọ́n rí ta fún ọmọ náà tó dẹ̀ ti rí òótọ́ níta bọ ọmọ tó rí òótọ́ níta kò ní padà wálé láti sọ wípé òbí òun ò gbọ́n hmm. ọmọ tó ti rí òótọ́ níta tó ti sọ wípé báyìí a mọ irú ọ̀rọ̀ tó máa máa fi lọ òbí ni hmm. ṣe ti understand ọmọ sọ hmm. so ó pín sí ipa méjì ṣùgbọ́n bíbélì gan sọ ó ní ká bọ̀wọ̀ fún bàbá òun ìyá wa so no matter eh, irú òbí tọ́lọ́run gbé wa fún tó fún wa a gbúdọ̀ rude sí wọn. Mm. tí bá try láti ṣàlàyé pé ah bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí yẹn kọ́ ló ṣe rí tí wọ́n ti rí pé wọn ò gbọ́ kí n dákẹ́ mi ì níní láti máa bá wọn argue kéèyàn má tara wọn gbẹ̀ṣẹ̀ mm. ká má tún lọ forí ru egbò so pé òbí gọ̀ òbí ṣe kinní kan ipa méjì ló pín sí ó depend lé irú ọmọ tọ́tọ́. Mm, àlejò wa ẹ kú ohun ẹ mẹ́nuba òbí òbí òbí ṣé ẹni tí ó bíyàn gangan téèyàn ti ara rẹ̀ tó da ẹ̀jẹ̀ léèyàn lórí nìkan ni èèyàn lè pè gẹ́gẹ́ bí òbí èèyàn ṣé mọ̀ pé aṣáára àwọn míì tó jẹ́ wípé wọ́n mọ ìyá tó dẹ̀jẹ̀ lé wọn lórí àbí kẹ́ ẹlòmíì gan kó mọ̀ gbọ́júmọ̀ bàbá rẹ̀ tó sì jẹ́ pé nìkan náà ló tọ́ ṣé irú ẹni tó tọ́ náà ṣé o lè pè ní òbí àbí ta gan ni òbí. ẹ ṣe rí tán bá béèrè lọ́wọ́ anybody pé ta ni òbí who is a parent a sọ fún yín pé dáàdì mi àti mọ́mì mi hmm. àwọn tó bí mi ni òbí ó ju bẹ́ẹ̀ lọ ojú bẹ́ẹ̀ lọ ẹni bá ti lè mú ọmọ ọlọ́mọ tàbí ọmọ rẹ̀ tó ṣètọ́jú ẹ̀ tó ń tó ń tó ń kẹ̀ fún tó ń bìkítà nípa ẹ̀ ó ti di òbí hmm. ó ti di òbí àwọn kọ̀ọ̀kan wà irú ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ some years back ọmọ yẹn ó dà pé bóyá ìyá ẹ̀ ṣaláìsí or something wọ́n wá mú lọ sọ́dọ̀ ẹlòmíì lọ gbé. Mm so tó bá ti wá fẹ́ sọ̀rọ̀ ẹni yẹn fún mi á ní mọ́mì kinní kan aporúkọ ọmọ ẹni yẹn kò fi kò pé níyà ẹ̀ hmm. so ojo ojo ó ti wá máa ń ṣe kinní yẹn ti pẹ́ ó kàn ṣe déwájú mi jọ ẹ wá sọ́fíìsì mi ló tún ti ń sọ pé ẹ má mọ́mì má o kí ló tó fi lè pe woman yẹn ní ìyá ẹ̀ ó she is not my mother àwọn kọ́ ló bí mi mo níta ló fún ẹ lóúnjẹ láàárọ̀ yìí ó láwọn ni hmm. aṣọ tó wọ̀ sọ́rùn ìta ló bẹ́ẹ̀ fọ́ ó láwọn ni mo lóòrè pé ó gọ̀ọ̀gan láti èní ìlọ tó bá déwájú mi sọ pé mọ́mì kìíní kan tó bá ti lè pè ní ìyá ẹ̀ má tún wá bá mi sọ̀rọ̀ and right from that instance lọmọ ẹ bẹ̀rẹ̀ sẹ́pọ̀ obìnrin yẹn níyà hmm. obìnrin wa wá bá mi kíní kan kíní kan òun rí pọ́nmọ ìchange òun à ń pè òun ní mọ́mì mo níṣẹ́ bẹ́yìn ni mọ́mì yẹ ó hmm. lóun kọ́ ó lẹ́yìn ni ọmọ sunu ilé ẹ̀ mọ́jú òfun lọ́rùn pa hmm. òfun ogun èkúté sóúnjẹ fún ó ti di ìyá ẹ ẹnikẹ́ni bá ti lè tọ́jú ọmọ kò di dandan kó ṣòun ló dẹ̀jẹ̀ lé lórí kò di kó ṣe àtọ̀ ẹ̀ la bí àìmọye àwọn bàbá tí wọn ò bàbá ń ta hmm. àìmọye òbí tó yẹ pé òbí ni wọn tó yẹ pé wọn ò tiẹ̀ wọn ò lójúṣe ṣé irú àwọn ẹ̀ṣá máa pè wọn náà ní òbí ni hmm. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti lè mú ọmọ lọ́mọ àbí ọmọ tara ẹ̀ tó tọ́jú ẹ̀ tó dáàbò bò tó fi lélẹ̀ lórí tó dẹ̀ ń ṣojú ṣe le irú wọn la ń pè ní òbí oṣù hmm. ló bí o oṣù nǹkan ló bí o òbí ni irú wọn jẹ. nígbà tá ẹ mẹ́nu bà ọ̀rọ̀ ilé nǹkan ẹ ń sọ nípa bíi kí òbí kí wọ́n máa fẹ́ ọmọ kan sí ìkan ipa wo lẹ lérò pé eléyìí nílò ayé àwọn ọmọ. ah ó pọ̀ gan tí òbí bá ti yan ọmọ kan fẹ́ ju ìkejì lọ um, ó máa ń set wọn against each other mm, hmm. wọ́n kọ̀yìn wọn síra rivalry máa bẹ̀rẹ̀ hmm, hatred máa amáṣorogún ara wọn ìkórira ó hmm. máa bẹ̀rẹ̀ wọ́n máa máa ṣẹ́rí ẹni tí wọn ò fẹ́ yẹn tí ò bá lẹ́mìí tí ò bá ní ọkàn gidi mm. a máa wá bó ṣe máa jin ìkejì lẹ́sẹ̀ mm. yálà nínú ilé o àbí níta ó pọ̀ àìmọye ó ẹ mi mọ mọye fẹ́ sọ ó máa ó máa mi mọ Yorùbá tí mo fẹ́ lò fún ó máa fa ìpalára mm. ó máa fa ìpalára number one ni pé ọmọ tí wọn ò fẹ́ yẹn ó máa lose confidence kò ní nígboyà nínú ara ẹ̀ kò ní nígboyà even níjọ́ tó bá ṣe nǹkan tó tó bójú mu ṣe rí ó ti wà nínú orí ẹ̀ wípé correct. Mm so ó máa lose confidence self worth wípé èèyàn ni mí kò ní ni hmm. òun gan ó máa máa dá òta rẹ̀ kò ní ní ìgbàgbọ́ ara ẹ̀ number one nìyẹn number two ni wípé ṣe rí ọmọ kejì tán wa fẹ́ yẹn náà hmm. òun náà máa wá ó ti mọ̀ wípé òun no like àṣejù máa wọ̀ ọ́ hmm. àṣejù mo èèyàn kan bá mi ṣe nǹkan kan nígbà tí mo ṣe mo soro sọ̀rọ̀ nípa ìyàtọ̀ láàrin àwọn ọmọ ó ní kí n jọ kí n lọ So ó ló ṣe òun hmm. wípé ẹ̀gbọ́n òun máa ń gbé first òun máa ń ṣe bóyá bíi fifth or sixth ní school táwọn bá ó ní káwọn jẹ tó mú káàdì wọlé dáadáa tóun bá nà sí wọn pé kí ló wà ní ìbòdò náà ni hmm. ó ló tó ìgbà kan tó yẹ pé òun wá ọ̀nà wọ́n dẹ̀ wà ní boarding school wọn ò sí nílé wọ́n wà ní boarding school hmm. òun wá ọ̀nà tóun máa fi ṣe ìpalára fẹ́gbọ́n òun. Hmm. pé tó bá lè kú kó kú hmm. Hmm. so àwọn nǹkan tí wọ́n máa ń fà nìyẹn tó bá ti láìkọ́ ọmọ kan tóbi tún wá gbé sójú ah, <laughs> wàhálà ni o wàhálà ni wàhálà gidi náà ń fà. tó ẹ̀yin ara ilé òun náà ni ẹgbọ́n tí àtijọ́ ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ lé lórí ṣùgbọ́n mo máa sọ pé kò ní ìdá kí ìtọ́gbẹ lẹ́nu nítorí náà ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn lọ rèé mú mi ẹ má yí kúrò ń à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé fáfáná ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́wọ́ orí ètò yín ètò ètò káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan television yorùbá òun náà ni ẹ wà níbi tí a ti ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ipa tí àwọn òbí ní láti kó nínú ayé ọmọ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ máa bá ètò lọ ẹ kú àtótónu àtàárọ̀ àlejò wa apábi tí mo ti wá fẹ́ yọ sí yín nìsín ni wípé ọ̀rọ̀ wípé bóyá àwọn òbí ń fẹ́ràn ọmọ kan ju ọmọ kan lọ ǹjẹ́ ó ṣeé ṣe kírú ẹ̀ má ṣẹlẹ̀ torí ó léèyàn kan tí mo ti bá sọ̀rọ̀ rí tó ní wípé kò ṣeé ṣe kóbi má fẹ́ràn ọmọ kan jù kan lọ wípé ṣùgbọ́n ó wá wà lọ́wọ́ òbí hmm. láti má gbé sójú ṣó ṣeé ṣe lóòótọ́ pé bóyá kóbi fẹ́ràn ọmọ bákan náà. Ah, tẹ bá béèrè lọ́wọ́ mi báyìí pé ta ni mo fẹ́ràn jù àwọn ọmọ mi Mm. Mm. i'm being truthful nínú àwọn méjì mi ì mọ̀ ẹnìkan bẹ ẹnìkan máa ń dákẹ́ nínú wọn mm. ṣùgbọ́n mi ò lè sọ pé ẹni báyìí ni mo fẹ́ràn jù ìgbà táwa ń dàgbà a mọ̀ nínú ilé wípé ó possible kó ṣẹni tí bàbá wa fẹ́ràn ni ó possible kó ṣẹni tí màmá wa fẹ́ràn ni ṣùgbọ́n nínú wípé wọ́n fẹ́ràn èèyàn kan wọ́n fẹ́ràn èèyàn kan yẹn ó bá ṣe wàá gbà náà Mm. pẹ̀lú pé wọ́n fẹ́ràn èèyàn kan táwa ṣe mọ̀ mm. pé speculation ni mm. kì í pa confirm ẹ̀ a kàn fi wípé ó dáa pé ẹni tí dáàdi láìkì yìí mọ́mí láìkẹ́ ni ṣùgbọ́n tó o bá ṣẹ̀ wọ́n láìkẹ́ wọn láìkẹ́ wàá jẹ́ gbà náà mi mi wàá lè sọ fáwọn nípa àwọn míì níta tọ́mọ bá ṣe ń ṣe sí ṣe mọ̀ pé even as pé bóyá èèyàn jólùkọ́ tí o bá kọ́ àwọn ọmọ class táwọn ọmọ kan ń ṣe dáadáa tendency wà kéèyàn fẹ́ láìkọ́ ọmọ tó ń ṣe dáadáa ṣùgbọ́n tó bá ṣe olùkọ́ tó rí ẹ̀ pé wàá mọ̀ pé kì í ṣe àwọn ọmọ tó ń ṣe dáadáa náà máa fi jọ́ọ̀jẹ́ mm. àwọn tí ò ṣe dáadáa gan-an fẹ́ wo bó ṣe fẹ́ kọ́ wọn sí mm. tó máa fi gòkè wá bá àwọn tí wọ́n ti ń ṣe dáadáa so ó possible kí balance yẹn má sí torí pé bóyá any small thing ló lè jẹ́ kó bí ó láìkọ́ mọ́ mm. tó bá yẹ pé mo ṣe wà báyìí èmi jẹ́yàn dúdú mo láìkọ́ ọmọ tó pupa tí bá bímọ pupa tí mo bí kan dúdú ó possible kí n láìkẹ́ ẹni tó pupa yẹn so kì í ṣe pé ẹlòmíín lè jẹ́ pé torí bọ́mọ ṣe ń sọ̀rọ̀ ó mọ̀rọ̀ sọ tó bá lọ dálejò lóhùn ó mà lejò attend sí so ó lè ṣe é ní silly lòbí kàn máa pick lára ọmọ tó máa fi ní lórí àwọn ọmọ láìka ọmọ yìí hmm. òbí tó bá gbọ́n kò ní gbé sórí òbí tó bá gbọ́n kò ní gbé sórí then tí tí òbí bá ti try as much as possible kó balance yìí bó ṣe ń bá wọn relate nínú ilé kò sí reason for ọmọ láti máa wọ pé ní báyìí ni mọ́mí like mọ́mí ò like mi mm. there's no reason for that so ó wà lọ́wọ́ òbí ó wà lọ́wọ́ òbí tí wọ́n gan bá ti ń rí wípé ó dàbẹ̀ pé ah ọ̀dọ̀ ẹni yìí lọ́kàn mi consciously ni wàá mọ̀ọ́mọ̀ máa fa ilé ìmọ́ra hmm. bẹ́ẹ̀ ni mo máa ń fi nǹkan kan ṣeré pé wàhálà ọmọbìnrin ti pọ̀ jùjọ mi láìkọ́ ọmọbìnrin mo kàn máa ń sọ fi ṣeré ni o. Mm so mo wá ń jáde níjọ́ kan mo wá kó gbogbo àwọn ọmọkùnrin nínú ilé jáde ọmọbìnrin ẹyọ kan ló wá wà nínú ilé ó wá sáré lọ báyìí ẹ pé àní mi hmm. ọmọ yẹn máa jẹ́ bóyá bíi five years hmm. nígbà tí five years before four bíi ọmọ ọdún mẹ́rin sí márùn o ó wá lọ sáré báyìí ẹ pé mi láìkó mo ṣe kó gbogbo àwọn yòókù jáde tí mi ò mú un jáde kí ló dẹ̀ ṣẹlẹ̀ ni pé mo máa ń fọ̀rọ̀ yẹn ṣeré a fẹ́ lọ ṣiṣẹ́ a fẹ́ lọ pọn ibi tá à ń lọ ni àwọn ọmọkùnrin lè bá mi sáré ṣiṣẹ́ yẹn hmm. ìwọ́dẹ nìyí tó ń tolo kí lọ́mọ ọdún mẹ́rin fẹ́ bá mi ṣe níbi tí mò ń lọ sí <laughs> so bí mo yẹ débẹ̀ nìyẹn kan pè mí lórí fóònù àbúrò mi gangan nìyẹn ẹ kìnnìkan kìnnìkan ọmọ báyìí sọ báyìí mo ní Jésù gbé fóònù fún mo wá bẹ̀rẹ̀ sí tó sẹ̀ lórí fóònù you know I love you I came here to work mo ṣáà bẹ̀rẹ̀ sí ní sọ fún hmm. nígbà táwọn lọ bẹ́ẹ̀ mo bara biscuit mo wá kó fún hmm. díẹ̀ díẹ̀ díẹ̀ ní ìsìn tó bá ní ẹni tó rí mi fín jù òun ni torí consciously mo dìídì fihàn wípé mi ò yẹ ẹ sọ tó hmm. ṣe rí àwọn notion yẹn ó máa ń do didi tó máa wá dòkúta hmm. láyà ọmọ tó bá kọ́kọ́ ṣe pè mí tán sọ́nà pé kí ni kí wá ni kí n ṣe sí jọ get out jọ ó máa do didi nínú ẹ̀ hmm. mi ìṣe ọkọ fún omi òṣẹ́ o bọ̀ ọmọ yẹn ò lè ó máa kórìíra mi kò lè fẹ́ràn mi so ó wà lọ́wọ́ òbí láti balance relationship wọn láàrin gbogbo ọmọ tán bá bí tá bá ní méjì la fẹ́ bí tá bá lọ bí mẹ́rin ńkọ́ Hmm. tàbá ní àwọn méjì to wá kù nǹkan. ṣé a máa sọ hmm. pé hate wọn ni a máa ní wọn wọn mi ò fẹ́ yín láti wá hmm. ẹ̀kan déédéé wà ni so e, e, òbí ọwọ́ òbí ló wà láti balance ah ọkàn mi ń lọ sọ́dọ̀ ẹni yìí ṣebí èmi náà mo bí wọn jẹ́ kí n balance ọwọ́ òbí ló wà ṣùgbọ́n as much as possible ìwọ ló bí wọn so why pick one over another we can actually work on it as òbí o a lè ṣiṣẹ́ lérí ọkàn wa mm. state of hmm. mind wa. Hmm. kó tó di pé àṣìṣe lórí ọkàn wa ni mo ṣe fẹ́ béèrè pé ṣé mọ̀ pé Afọláṣayọ̀ ó sọ pé àwọn ojúṣe bóyá ní ilé mm. bóyá oúnjẹ tọ́mọ ó jẹ ni mm. aṣọ tí ó wọ̀ ni ò pé àwọn ojúṣe mi wá fẹ́ lọ sí ilé ìwé torí ìròyìn kan jáde ní eh, ọdún tó lọ nù ọ̀sẹ̀ tó kọjá náà <laughs> ni ọdún tó lọ <laughs> wípé ọmọ kéèké kan láti ilé ìwé rẹ̀ mm. bóyá olùkọ́ rẹ̀ ó bá ṣe àṣemọ́ṣe tó jẹ́ pé ẹ̀jẹ̀ ń jáde ní ojú ara ọmọ ni mo wá ṣe fẹ́ béèrè pé ṣé ehm, ìyá yìí kò ṣe ojúṣe rẹ̀ tó tí ò fi mọ irú iléèwé tó yẹ kó mú ọmọ lọ ni àbí àbí tàgàn ni a fẹ́ dẹ̀bi rù ṣé wọn ò ṣe ojúṣe wọn tó ìyún àkọ́kọ́ lẹ́ẹ̀kejì ni pé ṣé tábàwá tiẹ̀ fẹ́ mú iléèwé fún ọmọ ṣé ká kọ́kọ́ lọ mọ̀ fi ọ̀rọ̀ wá àwọn olùkọ́ lẹ́nu wò ní pẹ́ dákun àwọn òbí tó mọ́mọ́ lọ léèwé rẹ̀ ṣé ẹ̀ ní lè fọwọ́ kan mọ́ mi ṣé ẹ̀ ní ṣe gbá <laughs> bó gan ni kéèyàn ṣe ṣe àárín. èmi náà tún máa fi experience kan dá yín lóhùn. Mm-hmm èèyàn kan ṣe ọ̀rọ̀ kan pẹ̀lú mi ó ní ìgbà tóun jẹ́ tíṣà rí pé ọmọ kan ṣe nǹkan kíláàsì ó bí òun nínú gan ó lóun lu ọmọ yẹn gan hmm. ó lóun lù tó yẹ pé ẹ̀jẹ̀ jáde lára ẹ̀ jésù hmm. wọ́n ṣàbá ọmọ yẹn fọ ara ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ nígbà tó máa close wọ́n fọmọ ránṣẹ́ sílé bíi pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní school ó ní ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ kejì pé òun ti sọ fúnra wọn pé ikú dé. <laughs> kóun bá ti débi iṣẹ́ kó lọ kẹ́rù ẹ̀ ni so ó dẹ̀ débi iṣẹ́ níjọ́ kejì ìjọ́ kẹta ọ̀sẹ̀ kan ah, ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ hmm. ah, ó lóun ti ń rò pé ìyá ọmọ yẹn máa wá bàbá yẹn máa wá pọ́n máa pa òun hmm. kò sẹ́ni bọ̀dì tó tẹ̀lé ọmọ wa ah, ó lára òun wá gbà mọ́ òun wá tẹ̀lé ọmọ yẹn délé pé mọ́mì ẹ̀ báwo lọ́mọ ó sọ pé ọmọ gidi ni ó sọ pé tó bá dé ẹ kì í béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn sọ pé kí ni kò ń béèrè ju pé kó ṣàṣàmẹ́ǹtì ó lóun sọ nǹkan wá padà pé irú àwọn òbí wo la ní nígboro hmm. tó jẹ́ pé ọmọ máa lọ ó máa jáde lọ tó bá padà dé ẹ ní béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ṣé kò ta ló nà ẹ́ hmm. kí ló tán fi nà ẹ́ hmm. kí ló ṣẹlẹ̀ ní skul lẹ́nu báwo ni iṣẹ́ ẹ ní skul lẹ́nu ọmọ mi gan máa fẹ́ bòbí sọ̀rọ̀ ah ẹ wo tirẹ̀ mi kí ni sílẹ̀ tí mo jáde látàárọ̀ má pa mí ẹjọ́ ẹ ti pọ̀ jù ẹjọ́ ọmọ yẹn tó pọ̀ jù kí ló mọ̀ tó fẹ́ sọ so ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ pé ojúṣe wa àti gbélé olùkọ́ lọ́wọ́ àkúkú ń sanwó fún wọn. ṣe bá sanwó skul. Hmm. ọmọ mi nǹkan tó kúrò nílé ó ti bì sára òbí yẹn á dẹ̀ sáré fọ ẹnu ẹ̀ á kún pápá lòlò fún agbésínú skul bus kó máa lọ hmm. ṣé òbí ni irú ẹ nìyẹn. Hmm. so àwọn kinní wọ̀nyí ń ṣẹlẹ̀ ó rampant torí wípé àwọn olùkọ́ tó jẹ́ àdánwò nígboro wọ̀nyí hmm. wọ́n ti mọ̀ wípé òbí ò náà ní ọmọ hmm. so ìtú tó bá wù wọ́n náà lè fi ọmọ pa hmm. ṣùgbọ́n tá a bá rí case kan tó ṣẹlẹ̀ tí òbí yẹn fi mú olùkọ́ yẹn dánrin ṣe mọ̀ pé oníkálukú máa kọ́wọ́ ọmọ ìbáṣọ ṣùgbọ́n irú òbí wo làwọn ọmọ wọ̀nyí ní nílé mo sì ń sọ lánàá lánàá yìí mo lọ́mọ kan máa ń ah, mi ò lè fẹ́ sọ tán báyìí ọmọ yẹn máa ń wá sọ́dọ̀ mi tọmọ yẹn bá dọ́dọ̀ mi ní ká sọ pé bóyá ó dọ́dọ̀ mi ní aago mẹ́jọ wọ́n á wà wá láago márùn-ún ìrọ̀lẹ́. láago mẹ́jọ àárọ̀. láago mẹ́jọ àárọ̀ wọ́n á wà wá ní aago márùn-ún ìrọ̀lẹ́ láàrin aago mẹ́jọ sí aago márùn-ún kí lẹ́mọ̀ tó ti ṣẹlẹ̀ mm. tẹ bá rò bóyá ọ̀dọ̀ mi ló wọlé sí tí ò bá dọ́dọ̀ mi ń kọ́ mm. irú àwọn òbí tó wà ń gbòòrò ni wọn ò bìkítà wọn ò náání ọmọ òun làwọn èṣù wọ̀nyí náà ṣe ń fi àwọn ọmọ patú mm. tó wù wọ́n ẹlòmíì máa rí àpá lára ọmọ ọmọ yẹn máa fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ á ní eré pàtẹ náà ti pọ̀ jù. Hmm, o tún ti lọ ṣeré o tún hmm. ẹ ṣe kọ́kọ́ wádìí nobody is saying pé kẹ́ ẹ bú tíṣà lójú ọmọ kẹ́ ẹ dé school wọn ẹ tẹ́ lè má ṣe bẹ́ẹ̀ pé ẹ gbọ́ nǹkan tọmọ yẹn sọ o lè má bú tíṣà lójú ọmọ bọ́n kó pàṣẹ ọ̀rọ̀ yẹn pé mo rápà lára ọmọ kí ló ṣe mo máa ń sọ fáwọn òbí mi màá ní mi ò kì í ṣe bearer of bad news hmm. ọ̀rọ̀ tí n bá rí pé apá mi ò ka ní school màá tètè ránṣẹ́ sílẹ̀ ẹ̀ máa bọ̀ báyìí ló ṣẹlẹ̀ but tí n bá rí wípé ọmọ yẹn sì ṣe manage tá a lè sọ̀rọ̀ tó lè gbọ́ hmm. mo lè má sọ but ìwọ tó ti rírú àwọn ìrísí yẹn ń lé ó yẹ kó wá sí school pé ẹ kí ló ń ṣẹlẹ̀ nǹkan báyìí lọmọ sọ but mélòó nínú wọn ló lásìkò láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ hmm. ọmọ máa fẹ́ sọ̀rọ̀ fún wọn gan wá ló ti rẹ àwọn ọmọ míì súnmọ́ bàbá ìjùyà ẹ̀ lọ torí kò kó jọ̀ǹjọ̀ǹ yìí náà ni ṣèbí torí àwọn ọmọ yìí náà lẹ ṣe ń ṣe wàhálà so òbí tí ò bá tí ò bá bójú tó ọmọ à ọmọ yẹn máa nípalára láti ta o wọ́n máa sọ ọmọ yẹn léṣe gan ni o hmm. àwọn bọ̀dá àdúgbò kan wà tó jẹ́ pé àwọn ọmọ tó tó tó ṣẹ̀ ń gún mú làwọn láìkí tiwọn nígbà tẹ́ bá dẹ̀ ti da àwọn ọmọ yín síta hmm. tí wọn náà bá ibi orí rán ẹ lọ tó lọ sí tó ò délé béèrè lọ́wọ́ ọmọ pé bó o lè ní ṣe lọ báwo lọmọ yẹn ṣe fẹ́ ráyè sọ̀rọ̀ hmm. fún yín pé mọ́mì ọ̀nkù eh, kìíní kan ló yọ mí lẹ́nu mọ́mì bọ̀dá kì í ṣe ọmọbìnrin nìkan náà molest o. bẹ́ẹ̀ni. even na àwọn ọmọkùnrin even na àwọn ọmọkùnrin but ok mo gbọ́ ti ìyá kan tó yẹ pé ó wà very sensitive ó ní tọmọ yẹn bá ti ọmọ kékeré ó lọ akọwọ́ bọnú aṣọ òun ah, ah. ó ní kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ah, ó ní àwọn á tún gba ọwọ́ ẹ̀ kúrò á tún kọwọ́ bọ inú aṣọ padà ló wá pè pé wá kí ló ṣẹlẹ̀ ó wá sọ fún pé àǹtí òun ló máa ń ṣe ọmọ nursery class hmm. so teacher ẹ máa mú ọwọ́ ọmọ á kì bọnú aṣọ àwa hmm. mú ọwọ́ tara ẹ teacher àwa fi sí di ọmọ yẹn ẹjọ kí ló wà di ọmọ nursery hmm. ìyá yẹn take ọ̀rọ̀ yẹn mi mọ ibi tí lady yẹn land sí o kẹba ní mọ̀ pé kì í ṣe ọmọ obìnrin nìkan náà ṣe bẹ́ẹ̀ sí ṣùgbọ́n àwọn òbí wa nídìí láti láti lajú wọn kàn jẹ́ kí ọpọlọ wọn ó ṣiṣẹ́. kọ́ mo má lè sọ̀rọ̀ gan kí wọ́n mọ bí ṣe ń ṣe kọ́ mo má lè bóbi sọ̀rọ̀ ọmọ máa fẹ́ sọ̀rọ̀ yẹn ló ti rojọ́ jù tí ò bá lè rojọ́ fún ẹ ṣé ìtaní ti lọ rojọ́ hmm. so irú problem tó tó máa wá láti bẹ̀ ni wípé mi ò wá ráyè báyìí mi ò gbọ́ tọmọ ọmọ wa ríyàn kan níta á fọ̀rọ̀ lọ ẹni tó fọ̀rọ̀ lọ yẹn báwo ló ṣe mọ̀ tó ṣe fẹ́ bẹ́ẹ̀ tọ́ ọmọ yẹn sí hmm. because àwọn àǹtí àdúgbò wèrè kan wà tó yẹ pé kán borí ọmọ jẹ́ni tiwọn àwọn bọ̀dá àdúgbò kan náà wà tó yẹ pé kán borí ọmọ jẹ́ni tiwọn bọ̀ ìgbà tí òbí ò bá ráyè gbọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀ àwọn ọmọ yẹn máa wà fọ́ọ̀sì láti lọ bá àǹtí àdúgbò láti lọ bá bọ̀dá àdúgbò kọ́lọ̀ máa yẹ káwọn ọmọ wa kó sọ́wọ́. àmín Èdùmàrè mo rí i pé nínú ọ̀rọ̀ wa látàárọ̀ ọ̀rọ̀ ìyá ìyá ni à ń ayé ọmọ ṣé ìyá ló ní ipa láti kójú ni àbí bóyá fifty fifty ni ti ìyá àti bàbá. wọ́n pín dọ́gbadọ́gba. Mm. Mm. <laughs> Eh, bí ilé oníkálukú ṣe rí ó yàtọ̀ síra mm. bí ilé oníkálukú ṣe rí ó yàtọ̀ síra àwọn obìnrin kan wà níta tó jẹ́ pé ehm, wọn ò ní lock hmm. wọn ò lórí ẹ̀ wọn ò lórí pé ọkùnrin bá wọn dá sọ̀rọ̀ ọmọ hmm. àwọn ọkùnrin kan dẹ̀ wà níta náà tó jẹ́ pé àwọn náà ò lórí obìnrin bẹ́ẹ̀ ni so kò kò ó fi sọ́nà méjèèjì hmm. kò kò kí ṣe fifty fifty kò dọ́gba kò dọ́gba ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni wípé àwọn ọmọ wọ̀nyí orúkọ ọkùnrin náà ń jẹ́ bẹ́ẹ̀ni bàbá ló lọ́mọ mm. kò sí bá a ṣe kó wọn sá tó èmi àti ẹ̀já wọn wá kọ́ ọmọ sá lọ àwọn ọmọ yẹn wọ́n máa wá bàbá wọn so tí àwọn ọkùnrin wa bá mọ irú ọ̀rọ̀ yìí mm. tó ń ró lọ́kàn wọn wípé èmi ni mo ní wọ́n á bá obìnrin dá sí mm. dáadáa ju bí wọ́n ṣe ń dá sí now àwọn obìnrin náà tó yẹ pé wọ́n fi gbogbo ẹ̀ náà sílẹ̀ fún bàbá láti máa táwọn náà bá tún ní ìròrí wípé kí ọmọ tó fún bàbá ní ẹyọ kan màmá ti mọ bó ṣe máa gba mẹ́ta hmm. gba mẹ́rin hmm. wọ́n á fara sí hmm. láti mọ̀ wípé mo gbọ́dọ̀ tọ́jú ọmọ so kì í ṣe ti ìyá lọ́mọ kì í ṣe ti bàbá lọ́mọ àjọ bí wọn ni oh. ìgbà tá a bá wá wọn ní àgbájọwọ́ ló ń gbẹ́rù dórí ìgbà tá a bá jọ pawọ́ pọ̀ láti tọ́jú wọn la máa rí èso rere lára àwọn ọmọ hmm. bọ̀ wọ́n ní bàbá wọ́n ní bàbá gbogbo ayé ni bàbá hmm. lóòótọ́ ni o torí ńgbà tí o ò tọ́jú ọmọ bàbá yẹn máa padà wá sọ fún ẹ wípé òun lè bímọ ní ìlọ́la hmm. òun lè bí mẹ́rin sí òun lè bí márùn sí ìwọ ló ti dé límìtì tiẹ̀ ó lè dọ̀la ní ìsìn kí bàbá seventy bímọ kó ó ń ṣẹlẹ̀ dáadáa so ṣe rí o ní ẹ̀mí ìmọ̀mọ́ ìfẹ́ sọ àwọn méjèèjì ló jọ lọ́mọ ṣùgbọ́n obìnrin ní láti sáré káyé ẹ̀ má bàa wọlẹ̀ mm. obìnrin ní láti sáré torí a máa ń gbàdúrà kọ́ lọ́ọ́ má jẹ́ kí àwọn ọmọ wa di ọmọ ọlọ́mọ ah, bàbá lè bí púpọ̀ ń gbòòrò hmm. so obìnrin ní láti sán ṣòkòtò ẹ̀ pa wọ́n ní ọmọ tó dáa tí bàbá ní ìbọn yẹn ọmọ tó dáa so tó wọ gan ò bá gbé níbi tó ti wúwo ó máa wọlẹ̀ ìwọ ló lẹ́rù tó pọ̀ jù obìnrin wọn sì fi bú obìnrin náà máa fi bú so àwọn méjèèjì ló ní o ara àwọn bàbá tó ń ṣe dáadáa nígboro àdàrà àwọn ìyá náà tó yẹ pé kò kàn wọ́n bó bá ṣe jẹ́ ó jẹ́ náà nìyẹn. Hmm. ẹ ṣeun àlejò wa kó tó di wípé a máa máa lọ mo fẹ́ kẹ́ bá mi gba àwọn òbí níyànjú hmm. nílé. ẹ̀yin òbí wa ṣàlàáfíà ni mo bá yín eléyìí tí mo fẹ́ ká mọ̀ ni wípé ìtọ́jú ọmọ àti ojúṣe wa lórí ọmọ ó kọjá wípé a rán wọn lọ sílé Si ó kọjá wípé a fún wọn ní oúnjẹ jẹ ẹ jẹ́ ká máa ro ọ̀la wa pẹ̀lú èní kì í ṣe pé ọmọ lọ síléèwé nìkan ni o báwo la ṣe ń fún wọn ní ẹ̀kọ́ ilé báwo la ṣe ń bójú tó wọn nígbà tó bá tọ́ ọlọ́run máa ràn wá lọ́wọ́ God bless you. Mm -hmm ẹ wo ẹ̀yin ará òun ni ẹ ti gbọ́ yìí wọ́n sọ wípé kò sí wípé bóyá ìyá àbí bàbá wípé àwọn méjèèjì ni pé ṣùgbọ́n ẹ̀yin ìyá ẹ má sùn ẹ sáré nítorí pé wọ́n sọ wípé ọmọ tó dáa ti bàbá ni ìtọ́kù díẹ̀ káàtó òun náà máa fi bu pé ẹ rí ọmọ ìyá ẹ ní ẹ̀rí ìyá ẹ ẹ̀rọ mọ àti mọ̀pá àwa náà kọ́ lọ́n ṣàánú àwa obìnrin ni ṣùgbọ́n ẹ jẹ́ ká rí i dájú wípé gbogbo bí wọ́n ti ṣe gbà wá níyànjú ni a ṣe lọ́la ẹni ìtọ́mọ yín bá dà lọ́la bó jẹ́ dókítà ni wọ́n ní ìyá dókítà ni iyún ló ṣe é mú yan gan o ṣùgbọ́n nígbà tó bá di wípé ẹ ni bí ṣe ń tilé ọkùnrin kan bọ́sì kan ẹ̀rí ìyá rẹ̀ náà ni ìtẹ́ ẹ̀ ṣe gan-an wọ́n á sọ wípé ẹ ṣe àwọn á sọ wípé ẹ rí ìyá olè nìyẹn ṣé ẹ̀rọ ọmọ tán mú lánàá tán já sí ò ìyá rẹ̀ nù ọwọ́ ìyá rẹ̀ ló ti bà ọwọ́ kinní kan ni àwa ìyá la máa ń forí gba ìtó pọ̀ jù nínú ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá náà àwọn bàbá náà forí gbà ń bẹ ṣùgbọ́n ẹ jẹ́ ká rí i dájú wípé a mójútó ọ̀rọ̀ àwọn ọmọ wa wọ́n sì ti ní ká má máa fọmọ kan kẹ́kan ká má máa sọ wípé àìlè ni mo fẹ́ràn tọ̀hún ni mi fẹ́ràn nítorí pé kíni ìpalára tó ń fà òun ló pọ̀ jù gbọ́ àlejò wa adúpẹ́ tá a pè yín ti ẹ̀jẹ̀ lágb lágbára lọ́wọ́ Ọlọ́run ilé àtọ̀nà yín ò ní dàrú gbogbo ohun tẹ̀sí fi ń ṣiṣẹ́ ṣe kò ní kọjú ìjà sí yín àwọn ọmọ yín ò ní dọmọ lọ́mọ wọn sì ní yọmọ bẹ́líálì lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀yin aráalé àwọn ọmọ tí yín náà ò ní yọmọ kọ́mọ àwọn ọmọ tiwa náà ò ní yọmọ kọ́mọ láṣẹ Èdùmarè ẹ bá jẹ́ ká rí i dájú wípé ká má bàa jẹ̀bi lórí àwọn ọmọ yìí in tó tọ́ àti tó yẹ ẹ jẹ́ ká ṣe lórí di ẹ̀bù irú pé ẹ sọ fún lélẹ́yìí ká má bàa jẹ̀bi ẹ jẹ́ ká ṣe tó tọ́ ẹ gbọ́ oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ fàpèrè lédi ẹ ṣeun ẹ kú àìbínú níbi ìbàyìí lá máa fi àdágbé ètò rọ̀ sí lónìí nítorí àkókò kì í ṣe ọ̀rẹ́ ẹnikẹ́ni wọn ní kò kí ń dùn kó pọ̀ ṣókí báyìí òun ni ọbẹ̀ oge títí di ọ̀la tátùmọ̀ pàdé tólódùmarè bá fẹ́ bí jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn bẹ́lẹ́ mi ò bá tí ì gbá kólódùmarè má kọ àtúnrin wa èmi náà ṣe ni tiyín nítòótọ́ àfọláṣayọ̀ ọmọ hamzat Sat mo fi àsìkò yìí dágbére fún yín pé ó dàbọ̀. ẹ gbọ́ ẹ̀yin aráalé ọ̀pọ̀ ọ̀rọ̀ ká afẹ́fẹ́ báyìí ní gbé lọ mo lérò wípé ìwọ̀nba tí àlejò wa bá wa sọ bó ti wulẹ̀ jẹ́ wípé wọ́n sọ púpọ̀ àmọ́ kí n pè ní ìwọ̀nba ó ṣe kí ni ó wọ etí wa ẹjẹ́ àfi sí ọwọ́ àlàáfíà wa ká sì tó ń mú un lò torí wípé wọ́n ní ká máa ro ọjọ́ ọ̀la wa ká máa rò mọ́ títí òní ìyẹn ni pé bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ní òní òun ni ó sọ bí ọjọ́ ọ̀la ó ṣe rí olódùmarè ó wá ṣe kí ni yóò ràn yín lọ́wọ́ oko rọrùn pàápàá jùlọ àwa obìnrin ọlọ́run ó ṣàánú wa ẹ wo títí di ọ̀la tá a sì máa pàdé bí ọlọ́run ò bá tí ì dé tẹ́lẹ̀ mi ò tí ì gbá olúwa ṣe ìfún mi ọmọ ogun tó yàyà omíkúnlé lèmi jẹ́ aláfíà tayọ̀ tí mo fẹ́ fi yín sí òun ni kí n bá yín láṣẹ Èdùmàrè. ẹ̀yin tèmi àtèmi àtayà omíkúnlé àti àlejò wa la jìyàn dágbére fún yín pé ó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀ ojúmọ́ bá ti mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀lì ẹ̀ bá là olódò agbákèrèǹdòrodò lọ pọn mi káàárọ̀ oòjíire bí nìyẹn yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan TV yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámèétọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ wákàtí méjì gbáko láti ọjọ́ ajé Monday tó fi di ọjọ́ ẹtì Friday